Àwọn tí ó dára, búburú àti pípé nípa Roberto Santiago. Ó dára, ẹ̀dá Ọlọ́run àti èrò rẹ̀ ní abẹ́rẹ́. Ọlọ́run nìkan ló wà, ó wà ṣáájú àkókò, ṣáájú ayé, ṣáájú kí ohun gbogbo tí a mọ̀ láti ẹ̀dá òfin rẹ̀. Ó dá àgbáyé àti ohun gbogbo nínú rẹ̀. Jenesisi sọ pé, Ọlọ́run rí ohun gbogbo tí ó ti ṣe, ó sì dára. Àìkéde yìí ní àyẹ̀wò oore ẹ̀dá Ọlọ́run láti tóbi gíga ti àwọn galaxy sí intermiti ti gbogbo ẹgbẹ́ sí gbígbé láyé. Ọlọ́run ní ọwọ́ pípẹ́ pípẹ́, ìtọ́lára àti lẹ́wà. Ọ̀rẹ́ Ọlọ́run Adam àti Éfà nínú àwòrán ìfẹ́ rẹ̀, àánú àlàáfíà. Ó kan ọlọ́tọ̀ àti agbára láti ronú àti pinnu. Ó fi wọ́n sínú ọgbà Edeni, níbi tí wọ́n gbádùn pé pípẹ́ ìbátan pẹ̀lú rẹ̀. Jenesisi sọ̀kalẹ̀ pé Ọlọ́run dá ènìyàn ní àwòrán tí ó dá wọn, akọ àti abo tí ó dá wọn. Ọ̀rẹ́ Ọlọ́run kò sì nìkan nínú ẹ̀dá rẹ̀, ṣùgbọ́n pàápàá nínú èrò rẹ̀ fún ọmọ ènìyàn láti gbé ní ìbámu pẹ̀lú rẹ̀ àti kọ̀ọ̀kan mìíràn. Olótọ́jú ẹ̀sùn àti àpamọ́ra tí ó jẹ́ pé ìfẹ́ àti ìparun. Nínú ìfihàn, ó ṣe àpèjúwe rẹ̀ bí ọ̀rọ̀ òde àtijọ́ tàbí Sátánì tí ó dárí gbogbo àgbáyé. Iṣẹ́ àpínfúnni Sátánì ni láti fi ẹ̀sùn ẹ̀sùn kan tán àti kí ó pa ẹ̀dá Ọlọ́run. Ó ń jẹ́ àgbàgbọ́ nínú àwọn ìgbìyànjú rẹ̀ láti fa ara ènìyàn kúrò lọ́dọ̀ Ọlọ́run àti sínú ẹ̀ṣẹ̀. Agun Satani fi hàn nínú àìgbọràn Ádámù àti ẹ̀fà. Nígbà tí wọ́n ṣubú sí ẹ̀tàn rẹ̀, ó jẹ nínú ìjì ẹ̀wọ̀ ẹ̀ṣẹ̀ wọ ayé àti ìbáramu pípẹ́ tí ẹ̀dá Ọlọ́run ti fọ́. Rómù àkọ́máṣe yìí, èyí nísinsin, nítorí náà, gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀, àti lé ọ̀nà ẹ̀ṣẹ̀, àti lé ọ̀nà yìí, àwọn ènìyàn digbó ewì, pípẹ́, àti ìbànújẹ́. Ọlọ́run ní èrò kan fún ìràpadà. Ó rán ọmọ tirẹ̀ bí ìpinnu pípẹ́ láti ìbànújẹ́. Ọlọ́run ní èrò kan fún ìràpadà. Ó rán ọmọ tirẹ̀ bí bí ìpinnu pípẹ́ láti bá ènìyàn lájà sí ara rẹ̀. Jésù, ènìyàn ní kíkún Ọlọ́run àti ènìyàn ní kíkún, wá sí àgbáyé láti pa àwọn iṣẹ́ ìṣòro. Jòhánù, ibi ibi tí a mọ̀ bí Emmanuel, níwájú Ọlọ́run láàrin wa, kíkó ìrètí sí àgbáyé tí ó lọ sílẹ̀, ìgbésí ayé Jésù, ikú rúbí àfíà lórí àgbélébù àti àjíǹde ṣẹ́gun, ń gbé ìgbàlà àti ìmúpadà sí gbogbo àwọn tí ó gbàgbọ́ nínú rẹ̀. Ó sì tẹ̀lé ìrìbọmi ní pípẹ́ sí Ọlọ́run fún ìdáríjì nípasẹ̀ ọkàn tí ó kú sí ìgbésí ayé ẹlẹ́ṣẹ̀ àtijọ́. Ọ̀jẹ́ ìsìnkú nípasẹ̀ gbígbó nínú ẹ̀jẹ̀ ìrúbọ Kristi. Bí Jésù jíǹde, Ọlọ́run jí dìde jáde tí ó jí dìde fún ìdáríjì láti inú omi, ìrí mi láti di ẹ̀dà tuntun nínú ìjọba. Èròǹgbà tí ìmúpadà jẹ́ ẹwà tí a fihàn ní ìfihàn. Mo ti jẹ ohun gbogbo tuntun. Tiwa ni láti ra ẹ̀dá rẹ̀ padà kí ó mú padà sí ayé. Àwọn tí ó gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà, wọn yóò gbé pẹ̀lú rẹ̀ ní tuntun kúrun àti ilé tuntun, níbi tí ìrora kò sì síwájú sí ìjìyà tàbí ẹ̀ṣẹ̀ fihàn. Ìtàn ẹ̀dá kúrun ṣáájú sínú ẹ̀ṣẹ̀ àti ìràpadà nípasẹ̀ Jésù jẹ́ àsìá tí ó lágbára tí òrè, lọ́rùn, ìparun ìpalára búburú àti iṣẹ́ pípé ti ìgbàlà. Gẹ́gẹ́ bí àwọn onígbàgbọ́, a pè láti pípẹ́ bí bàbá rẹ̀ tí ó pe Mateo àti láti gbé ní ìbámu sí àpẹẹrẹ àtìlẹ́bà kíkún. Padà nípasẹ̀ àpẹẹrẹ àtìlẹ́bà kíkún. Padà nípasẹ̀ gbà nínú Kristi. Nípasẹ̀ Jésù ni a wá ìrètí fún ìdáríjì àti ìlérí ti ayé tuntun, níbi tí ọ̀rẹ́kùnrun yóò tuntun ṣe gbà gíga.